lórúkọ gbogbo ilé Ifẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àmì àti ìlú tí a ìgbéjú wọn ni a sọ pé lórúkọ wáyé láti ìgbà pẹ̀lú excellence ìyàwó ẹ̀kọ́ tàbí kí ni ọ̀rí ilẹ̀ ń sú. kábíyèsí ìtọ́kùnrin lórí tó bá ti sọ́ọ́ sí létí lóòtú yé wá sọ fún wọn. kábíyèsí ẹ bá ń dúpẹ́. ìmọ̀ọ́lẹ̀ ìmọ̀ọ́lẹ̀ ìmọ̀ọ́lẹ̀ ìmọ̀ọ́lẹ̀ ọjọ́ yẹn tiẹ̀. bẹ́ẹ̀ tiẹ̀ ọ̀gá bí ike bí ike ọjọ́ tí mo rọlé ayé pin ọjọ́ tí mo ń darí bọ̀ gbogbo nǹkan afẹ́fẹ́ sí láyé ẹja náà sí dáadáa Adémọ́lá mo ti ń bá mọ̀lẹ́bí Adélékè bọ̀ tó ti pẹ́ sẹ́sọ ọ́ọ̀dì létí wà lẹ́yìn yín ẹ̀sọ́ ti létí bẹ́ẹ̀ ṣe sọ lórí tọ́lá ti wọnú ọkọ̀ kan máa bá ìsinmi àdémọ́lá ìjọsìn ọ̀gẹ́gẹ́ dọ̀bà náà gbogbo ẹsẹ̀nsì kọ̀ wáyé rí bí ike bí ike ọgbọ́ gbọ́rọ́rọ́rọ́ agbo mi bá dùn mo rò ń pè mí ní àsálà àti adéyẹyẹ ni mo rí ògúnwùsì ọ̀jẹ̀dá kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ̀dùn ọ̀rọ̀ bá kí níwájú dání níwájú adéyẹyẹ ní ìtọ́kù ògúnwùsì olórí aládé káàkiri àtàlẹ́ ayé wọ́n bínú orí bínú orí sọ fún ọgbẹ́ ní sí ẹtílẹ́ǹsì oníṣẹ́yìn ni mo dúró dè. ọgbàgbé yẹn ọgbàgbé. owó tó ní ọkọ̀ lónìí ẹ̀ fún mi. ìgbàlà ìgbàlà bí ike bí ike mo jẹ́rìí ẹ̀. kábíyèsí ẹ̀ tó bá ń dúpẹ́ ọmọ ń lọ léèwé ní mọ́ndé dẹ́bùtì gómìnà ọ̀dọ̀ owó rẹ̀ máa bá rán létí o and security ò ní jẹ́ ráàyè wá tó ọ́fíìsì adéyẹmí college of education ló lòún fẹ́ lọ áàtì tó fẹ́ rí rí adétòkùnbọ sọ̀bí ìkìlì ń jẹ́ ẹlẹ́bùn rákẹ́tì ẹ̀kẹ́kọ́ bí ike bí ike ó mọ̀ ẹ kí wàá lariwo gbàgbà kiri tọ́nà ẹni òṣòríire ẹ̀rẹ̀ ẹ́sẹ́lẹ́sì ẹ̀rọ mọ́ làtúwádà làtúwà ọ̀nẹ́bí adélèké fún òrìrú ẹ̀rí láyé bẹ́ẹ̀ bá délé ẹ̀ bá ń kí méjì adélèké dáadáa ẹtílẹ́sì ẹ má gbàgbé tó ti ń bá mọ̀lẹ́bí yín bọ̀ wọ́n tó ti fẹ́ mùsùlùmí ẹsẹ̀ Ọ̀ṣun state council for adam kojú bọ̀ bá ti bí ìgbẹ́.